ṣé bọ́ bá jókòó wájú ni ẹ kò lè àkọ́kọ́ ṣe elimination eh? by substitution so ìwọ tó lóyún òní ìdíkọ ọmú kúríà ìwọ tó gbọmọ lọ́wọ́ òní ìdíkọ ọmú kúríà ìwọ tó bá wà kánpé ó lè jẹ́ pé fourth wife ìyàwó kẹrin ló wà kánpé ni ò tí ì di ẹrù sínú ni ò tí ì dì sẹ́yìn ni ò tí ì fà lọ́wọ́ kè é dì sínú kè é tí ì pọ̀n sẹ́yìn kò tí ì fà lọ́wọ́ ọlẹ́gá sí pé ìyàwó kẹrin tó ṣẹ̀ṣẹ̀ dé ni ó jókòó wájú tẹ́yìn first second third tẹ́ẹ̀ kí ni tẹ́ẹ̀ mú ẹ̀yìn lọ́wọ́ kọ́kọ́ yín tẹ́ẹ̀ mọ wò pàkọ́ rẹ̀. so báàsì yanjú ẹ nìyẹn á yanjú ẹ bá ẹ̀kúríà. E tẹ́lẹ̀ kó ti yọjú báwọn. láti máa ń sọ fún yín wípé kò sí ọ̀rọ̀ kan láyé tẹ́sìn ọ̀sọ́ bá ti yanjú ẹ̀ àfi tó ọ̀bà ní màlúkù. kò sí kò sí àlámọ̀rí kan láyé tí ẹ̀sìn wa tí ò ní fún wa ní ìtọ́sọ́nà tá a bá rí ẹ̀rí tààrà lórí ẹ̀ nínú Quran tàbí nínú hadithi a wàá rí ẹ̀rí àyálò ẹ wo bí mo ṣe lo ẹ̀yà àyálò ọ̀rọ̀ ogun lílọ ẹ wo bí mo ṣe lò ó fún ìjáde lílọ pẹ̀lú ọkọ àti aya ìyẹn ló ń pè ní alikiyas nínú òfin ẹ̀sìn alikiyas a fi ohun tó jọ ọ́ ohun tó jọ tànà tó ń ṣẹlẹ̀ lónìí tí ìbátan bá ti wà láàrin wọn ok tá bá ti ní common factor common factor ẹ̀ náà ni pé àwọn ìyàwó ànábì fẹ́ bá jáde wọn ò sì step down fúnra wọn òǹkà tó sì fẹ́ bá jáde ó pọ̀ ju òǹkà tó yẹ kí o mú lọ́wọ́ lọ. so ẹ̀yin náà fẹ́ bọ́kọ yín jáde òǹkà tó lè jókòó síwájú ó pọ̀ ju òǹkà tó fẹ́ bá ọkọ jáde lọ. therefore ohun táwọn ẹbí lò lọ́jọ́ kìíní àná tó fi sẹ́tù ṣáìdìs àtẹ̀yẹ àlìkẹ́ ṣáìdìs torí pé ojú ogun làwọn ń lọ ojú ogun làwọn ń lọ ohun tó fi sẹ́tù irú àwọ̀ yẹn láàrin wọn láwàá lò lónìí láti fi sẹ́tù irú tó bá jọ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ ní òde òní so ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ o wallahu a'lam ìbéèrè kejì oníbéèrè léèrè pé òun gbọ́ rí wípé tóbìnrin bá ń tọ́ ọmọ lọ́wọ́ tẹ́nìkan bá gbé ọmọ fún un tí ọmọ yìí kì í sóun ló bí o ṣùgbọ́n obìnrin yẹn náà ń tọ́ ọmọ lọ́wọ́ ẹnìkan wá gbé ọmọ tiẹ̀ ó gbé fún un pé ẹ bá ń gbọ́mọ ẹ lọ́wọ́ mo fẹ́ sáré dé ìsàlẹ̀ ń bẹ̀ ń wéré ọmọ ìwà ń sunkún lọ́la pé ìyá yẹn rẹ̀ títí títí kò dáa lé ìyá ìbá ní ọ̀dà kò burú ebi ní pọ́ mọ̀mọ́ tí ń si ọ́ lọ́ba fún ọmọ lọ́yàn ọmọ bá mu ọyàn ọmọ yó ọba dákẹ́ ẹkún ọfà ọyàn tí kì í ṣe ọyàn ya rẹ̀ ó mú ó yó lọ́ba sùn lọ ó lóun gbọ́ tí a sọ pé irú obìnrin yẹn tó fún ọmọ lọ́mọ lọ́yàn mu nípasẹ̀ pé ó fún ọmọ náà lọ yàn mú ọmọ ọmọ tí kìí ṣọmọ rẹ̀ wípé ọmọ yẹn ti di ọmọ ẹ̀ ọmọ yẹn kó ti di ọmọ ẹ̀ obìnrin yẹn ti di ìyá rẹ̀ nípasẹ̀ àròdọ̀ a nípasẹ̀ ìfúnlọ́yànmù wọ́n níbi tó máa ń lọ rí o ó ní tó bá pé ọkọ obìnrin lásìkò tí ìyàwó rẹ̀ ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ lọ́kọ náà bá wá mu ọyàn ìyàwó rẹ̀ ọba muyó. <laughs> ẹnìkan ní sọkọ náà wà sùn lọ ni ẹ ó sùn lọ kò sùn lọ kọ́ ni mátà ọ̀sà muyó. ó ní ṣé ìyàwó yẹn náà ti di ìyá fún ọkọ tọ́wá sì ti dìyà fọ́kọ kò gbọ́dọ̀ gorí ẹ̀ mọ́ nìyẹn implication ẹ̀ nìyẹn nínú ṣẹ̀ríà ó ní ká báwọn yànnà náà rìn dáadáa o torí pé ọkọ òun fẹ́ make attempt láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú òun òun yarí pé no kò sí ní tó jọ ọ́. wọ́n ti ní tí ọmọ ọlọ́mọ tó bá mu ọyàn ọlọ́yàn ọmọ máa di ọmọ rẹ̀ obìnrin náà obìnrin tó fún lọ́yàn mu yẹn náà sì máa wà nípò ìyá rẹ̀ kò sì ní lẹ́tọ̀ọ́ láti fẹ́ irú ìyá òun gẹ́gẹ́ bí ò sì ní lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọmọ tí ìyá yẹn bá bí fúnra rẹ̀ wọn ò lè fẹ́ra wọn. ìbéèrè rẹ̀ nù o. òun náà fẹ́ fọ́nì ṣùgbọ́n serious àníṣe aláwò kí àwa mùsùlùmí gan ni o wàláyé aláwò kẹwàá gan ni pé nǹkan kan ṣẹlẹ̀ láyé lásìkò tá a wà yìí àwa ní rí ìtọ́sọ́nà látinú Quran tàbí látinú hadith anabi lórí rẹ̀ ah èmi ò tí ì rí nǹkan náà èmi ò tí ì rí o èsì rèé o ní òdodo oríṣi ìyá méjì lọmọ lè ní oríṣi ìyá méjì ni ẹnìkan lè ní apart from pé gbogbo àwa mùsùlùmí a ní kọ́mọ́nì ìyá tí í ṣe àwọn ìyàwó ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìyá wa ni gbogbo wọn jẹ́ gbogbo àwọn mọ́kọ̀ọ̀kànlá yẹn ìyá ni kọ̀ọ̀kan wọn jẹ́ fún wa ipò tí ìyá wa wà làwọn náà wà sí wa. Si ló fi jẹ́ pé nígbà tánàbí jáde kúrò láyé sọlọ́láhu alayhi wa sallam kò sí kankan nú àwọn ìyàwó rẹ̀ tó rì tó fẹ́ ọkọ míì torí pé gbogbo wa pátápátá nínú ìjọ rẹ̀ ipò ọmọ la wà sí wọn. ní ìyapa sí àwọn ìyàwó tiwa tí àáfàá wa bá kú ìyàwó rẹ̀ ó lè rì márì ìyàwó àfáà wa àpọ́nlé ni mọ́là awúsá làwúsá ń jẹ́ tàbá ń pè ní ìyá wa bẹ́ẹ̀ ni àsìpọ́nlé ni ìyẹn ò túmọ̀ sí wípé kó má rì márì lẹ́yìn ikú ọkọ rẹ̀ tába ti wá yọwọ́ àwọn ìyàwó ànábì wa Muhammad sílẹ̀ tí wọ́n wà nípò ummahatul mu'minin ìyá àwọn onígbàgbọ́ òdodo ọ̀kan nínú ọ̀nà méjì òun ni ọmọ ló lè gbà di ọmọ fún obìnrin ẹyọ kan ọ̀nà àkọ́kọ́ òun ni kí obìnrin kó ga sí pé inú rẹ̀ ló gbé fún oṣù mẹ́sàn-án nínú oyún oyún tó di ọmọ ọmọ yẹn tó bá wà láyé ipò ọmọ ló máa wà sí ẹni tí ó gba inú okun ẹ̀wà sílé ayé títí dọjọ́ àlìkìyàmà. ọ̀nà kejì òun ni nípasẹ̀ ọ̀yàn tí ọmọ ẹni ọmọ tó fi lè fa ọ̀yàn ọlọ́yàn tí omi ọyàn wà nínú rẹ̀ tí í ṣe oúnjẹ ọmọ tọmọ yìí bá fi lè mú àwọn àfáà kan sọ pé tó bá fi lè mú ní mímu ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta àwọn kan ní tó bá fi lè mú tó fi dákẹ́ ẹkún obìnrin yẹn ó ti di ìyá rẹ̀ ó ti di kíni ìyá rẹ̀ ipò tí ìyá tó gbanú ẹ̀ wá sáyé wà sí ipò yẹn náà ni ìyá tó fún lọ́múmú wà sí. àwọn alárúbáwá nínú àṣà wọn ni pé ọ̀tọ̀ lẹni tí ó ní oyún tí ó bì í ọ̀tọ̀ lẹni tí ó fún ní ọ̀yàn mu ìṣesí yẹn gbajúmọ̀ gan láàrin tiwọn àwọn mọ̀ọ́mọ̀ máa ń wá ẹni tí ó bá wọn fún ọmọ lọ́yàn ni ní tiwọn nítorí pé lárúbáwá wọ́n fẹ́ dáàbò bo ọ̀yàn ìyàwó wọn. torí pé obìnrin tí bá ń fún ọmọ lọ́yàn ó bí kìíní ó fún lọ́yàn ó bí kejì ó fún lọ́yàn ó bí kẹta ó fún lọ́yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bímọ tó fún lọ́yàn fún ara rẹ̀ ọyàn rẹ̀ ó kú òní kú ọyàn ọlọ́mọge yóò di ọyàn adélébọ̀. lárúbáwá títí tí ó fi lo ìyàwó rẹ̀ kó kò fẹ́ kí ọyàn ìyàwó rẹ̀ kó kù nípò ọyàn ọlọ́mọge. wọ́n wàá wá lárúbáwò oko kan tàbí ẹnìkan tí wọ́n sáré pé ọjọ́ mọlúàbí wọ́n wàá fún ní owó iṣẹ́ ìfọmọlọ́yàn ló fi gá sí pé anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ìyá rẹ̀ bí tán ẹlòmíì ló fún lọ́yàn mu ìṣesí yẹn common ìṣesí sí wọn ni òun ni òfin ẹ̀sìn wa wá lórí ẹ̀ wípé ẹni tó lóyún ọmọ ìyá rẹ̀ ni ẹni tó fún ọmọ lọ́yàn mu ìyá rẹ̀ ni ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àbá sábà ilá lè dọ̀rúra àbásábà àfi tí làlùrí bá ṣẹlẹ̀ bóyá lẹ́yìn ìgbà tí ìyá bímọ tán ó síwọ́ ọṣẹ́ wọ́n á wá obìnrin míì tí ó fún lọ́yàn tàbí ó bí tán ó sá lọ wọ́n á wá obìnrin míì tí ó fún lọ́yàn tí ọ̀bàgẹ́là lórí tí ọ̀bàgẹ́là lórí yorùbá kì í gbé ọmọ rẹ̀ ọmọ ọmọ ìkókó rẹ̀ kì í gbé fún obìnrin míì ẹni tó fi oyún tó fi ikùn ṣe oyún rẹ̀ tó bí i yálà ó bí bí bímọ ni yálà ó fi ṣe abẹ bí ni òun náà ni yóò fún ní ọyàn mu àmọ́ ohun tá a máa rí nílẹ̀ yorùbá yàtọ̀ sí ti làlúrí yẹn òun ni pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tóbìnrin bá gbé ọmọ rẹ̀ lẹ̀ fún abiyamọ kan tóun náà ń tọ́mọ lọ́wọ́ tọ́mọ ìbá wa ń sunkún tó fẹ́ rẹ̀ lẹ́kún tó pàṣẹ fún tí ò dákẹ́ tó ṣe gbogbo ẹ̀ fún tí ò dákẹ́ tọ́mọ yìí sì wà nípò ẹni tí ń mu ọyàn lọ́wọ́ irú obìnrin bẹ́ẹ̀ a máa fẹ́ fún ọmọ ọlọ́mọ ní ọ̀yànmú ẹ wá máa gbọ́ ká tó dórí ọ̀rọ̀ ọlọ́kọ tó fẹ́ mu yàn ìyàwó rẹ̀ ọmọ ọlọ́mọ tó o bá fún lọ́yànmú tètè sọ fún ìyá rẹ̀ pé ọmọ yìí o mo fún lọ́yànmú o ó sì fà á ní fífà ẹ̀ẹ̀mẹta ó kéré parí torí kíni torí pé tọ́ ọ bá sọ ó lè di wàhálà wàhálà wo ni ó di ọmọ ọlọ́mọ tí wọ́n gbé fún ọ tó o fún lọ́yàn mu ọmọ yìí ó dàgbà ó lè jọkùnrin ó lè jòbìnrin yóò dàgbà ìwọ náà bímọ tiẹ̀ òun náà lè jọkùnrin ó lè jòbìnrin lọ́jọ́ iwájú wọ́n lè fẹ́ fẹ́ra wọn ohun tó sì ti sọ di èèwọ̀ ó ti wà láàrin wọn ọmọ ọlọ́mọ tó fún lọ́yàn àti ọmọ tiẹ̀ wọ́n ti wà nípò ọmọ ìyá kan náà nípasẹ̀ ọyàn bọ́ọ̀bá wa sọ bọ́ọ̀bá sọ tọ́dọjọ́ iwájú tí ọmọ tó fún lọ́yàn ẹnìkan ọ̀bíọ̀nsẹ́ rẹ o o sì fún ọmọ ẹ lọ́yàn ọfọ ọyàn lẹ́ẹ̀kínní ọfà lẹ́ẹ̀kejì ọfà lẹ́ẹ̀kẹta ha kò gbọ́dọ̀ fẹ́ ọmọ kankan tó bá bí o ọmọ rẹ náà kò gbọ́dọ̀ fẹ́ òun náà lọ́jọ́ iwájú àdìsí kan wà nínú sọ̀yìn ìbòkọ́rí tí ọkùnrin kan àti obìnrin kan wọ́n fẹ́ra wọn tán. lóbìnrin kan bá wá bá a lọ́ba ní ẹ̀lẹ́ o ẹsẹ̀ ra yín ni ó ní bẹ́ẹ̀ ni tó fẹ́ yìí òbí ẹ̀ gbé wá bá mi tí mo fún lọ́yàn mu ìwọ náà òbí tiẹ̀ náà ó gbé ìwọ náà mi ó gbé ìwọ náà wá bá mi nígbà wà kékeré tí mo fún wọn náà ní ọyàn mu ẹ̀yin méjèèjì ọmú gbàyà mi nígbà tẹ wà ní kókó à ọkùnrin yìí ní òun ọ̀gbọ́ bẹ́ẹ̀ rí pé òun mu ọyàn yá yìí pápápá ọkùnrin yìí ọlọ́ọ̀bá Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tó ànábì ànábì tọ́lík ìmọ̀ràn àtàkà kọ ìyàwó rẹ sílẹ̀ èèwọ̀ ní kẹ́ ẹ yín èèwọ̀ ní o bí ìgbà tí ẹ̀gbọ́n fẹ́ àbúrò nìyẹn bí ìgbà tí ọmọ ìyá kan náà tí wọ́n fẹ́ ara wọn nìyẹn implication rẹ̀ torí náà má fi ọyàn rẹ̀ rẹ̀ ọmọ ọlọ́mọ nítorí ọjọ́ iwájú má fi ọyàn rẹ má fi rẹ ọmọ ọlọ́mọ lẹ́kún ìwọ tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tètè lọ sọ fún ìyá ọmọ ìyá tó bí ọmọ yìí gangan pé níjọ́ òní ọmọ yìí tó ń sunkún ó ti fún un lọ́yàn mu o ó sì mú dáadáa tó yó kàláàsì kò ní ìdíkọ́ mú pé ọjọ́ méjì <laughs> kò ní ìdíkọ́ mú pé ọjọ́ méjì tó bá ti fà á fìn tó fìn tó fìn ó ti dọmọ rẹ. wàyí o ìdájọ́ tẹ́sí gbé kalẹ̀ yìí lórí ọmọ ìkókó pé èyíkéyìí ọyàn tó bá mu igbá yẹn tó bá ti mú ó ti dìyà rẹ̀. bí ọkọ bá wá mu ọyàn ìyàwó rẹ̀ ńkọ ṣé ìdájọ́ kan náà ni rárá àti rárá no and no kìí ṣe ìdájọ́ kan náà ìdí ni pé ọyàn tí ìkókó mu òun ló fi bíìdì ara rẹ̀ ló fi gbèrú ọyàn tí ìkókó mu ló fi gbèrú. òun ló di ara ẹ̀jẹ̀ rẹ̀ òun ló di ara omi rẹ̀ òun ló di ara ẹran rẹ̀. ọyàn tí ìkókó mu ní àsìkò tí ọyàn wà nípò oúnjẹ fún ni ní àsìkò tí ọyàn tó wà nípò oúnjẹ fún un ìyẹn ni àsìkò tí ò tí ì gbà lẹ́nu ọyàn bí ẹnikẹ́ni tó ti já lẹ́nu ọyàn tó tún padà síbi ọyàn láti mú òmù ṣeré ni ìdájọ́ ẹ̀nu ẹ̀ bá ti já lẹ́nu ọyàn tó tún wá rí àǹfààní irú àǹfààní tí ọkọ ìyàwó máa ń ní lọ́dọ̀ aya rẹ̀ tí ń tọ́mọ lọ́wọ́ tó náà bá gbẹ́nu sí i tó bá mú ó sùn lọ lẹ́yìn ìgbò mú tán o kò sùn lọ ní o ẹ́ <laughs> ó fi ṣe fàájì ni kò sọ nǹkan kan di haramu ọkọ ọlọkọ ọmọ jẹ lọ títí láéláé fún un kò sọ obìnrin yẹn di ìyá rẹ. Ọkọ ẹ ti já lẹ́nu ọyàn kó tó mu ọyàn tiẹ̀ ó ti bàlágà kó tó mu ọyàn tiẹ̀ àmọ̀ràn tá a kàn fún ni pé ò ní wọnú torí pé ohun tó mu yẹn kò sí nínú oúnjẹ ti jẹ nǹkan tí ò sí nínú oúnjẹ rẹ̀ definitely ó lè yọ lẹ́nu. àmọ́ tó bá ní kì í yóò lẹ́nu kọ́ mọ́ múùsù a jẹ́ pé àti bàbá àti ọmọ ni wọ́n jọ ń mu ọyàn nìyẹn àmọ́ ìdájọ́ àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní ti tọ́ ọmọ ó sọ obìnrin yẹn di ìyá rẹ̀. ní ti tọkọ kò sọ ọkọ kò sọ re di ọmọ fún ìyàwó rẹ̀ ìdájọ́ rẹ̀ nìyẹn nínú torí náà no cause for alarm kò sí ntọ́ lè fa ariwo níbi masiala yẹn wallahu ta'ala a'lam. ìbéèrè kẹta. bóyá màá sọ yẹn di ọ̀la ẹ̀jẹ̀ ń wò náà ok ah yóò fẹ́ gùn díẹ̀ ẹ ti ń sọ ìdáhùn sí ìbéèrè kẹta di ọ̀la insha allah tètè fi ìbéèrè rẹ ìbéèrè tó fẹ́ béèrè lórí ọkọ àti aya tètè fi ránṣẹ́. kí n ti kà á lẹ̀ bó jẹ́ ti voice note kí n ti gbọ́ ọ lẹ̀ wọ́n bá sì ṣe wọlé tẹ̀léra wọn bẹ́ẹ̀ náà ni màá fi fọ èsì rẹ̀ tẹ̀léra wọn àní gbé kànga wájú ìkejì rẹ̀ aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta. astagfiruka wa atubu ilayk nọ́mbà tó fi ìbéèrè rẹ ránṣẹ́ sí ó ti wà lójú móhùnmáwòrán rẹ o nọ́mbà yẹn nìkan náà ni o tó o bá fẹ́ kó tẹ̀ lọ́wọ́ wasalaamualeykum wa rahmatulah wa barakatuhu.